ń kíyìn o kí ẹ tẹ́tì. ẹ̀yin sànmọ́rí alfa ayùnádé kí ló ṣẹlẹ̀ gangan ẹ ṣe tí ẹ gbọ́gbọ́gbọ́ ẹ ń gbọ́ wá ẹ má yí kúrò bó ṣe máa jẹ́ nìyẹn. ladies and gentlemen ẹ máa gbọ́n ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin tí ẹ dá mọ́ Fresh FM ní kí ẹ máa gbọ́ ẹ ṣe ẹ máa gbọ́ Fresh FM ní ọ̀la sí ẹ máa gbọ́ Fresh FM one oh five point nine ẹ̀ nílé orí challenge làwà Ìbàdàn la gbé ṣe bẹ́ẹ̀ ẹ máa gbọ́ Fresh FM ẹ máa gbọ́ Fresh FM one oh five point nine nílé orí challenge làwà Ìbàdàn la gbé ṣe bẹ́ẹ̀. ṣe ta mi sí i ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ìfọ̀kànbalẹ̀ tún ti dé ìbà elédùn tó nímàrè ìbà lọ́wọ́ apẹ́tẹ ọwọ́ ìbà apẹ̀tẹ́sẹ̀ ìbà àtẹlẹsẹ̀ tí òórùn tó fi dé pa ọpọlọ ìtàn ká máa kí ládéládé wípé a ojúmọ́ re a ojúmọ́ ọlá a ojúmọ́ ọlà a ojúmọ́ àlàáfíà ìbùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa ó ti yá o ẹ orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà ká sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé ọba ògo kó bẹ̀rẹ̀ sí ní máa wọ gbogbo ibi tá ẹ bá wà tá ẹ ti fẹ́ mọ fetígbéyàwó òròyìn tá a pè ní àjà àbalẹ̀ wá fún tòórọ́ òní ṣẹnu ilé ni ṣẹnu iṣẹ́ ni ṣẹnu ọkọ̀ ni orí ìrìn ni bí àbí ibùdókọ̀ ibi gbogbo tá ẹ bá wà tójúmọ́ tòní fi mọ́ tá a tó fi bọ́ sínú ìgbòkègbodò yálà ẹnu sẹ́lẹ̀ ńlẹ̀ wàtẹ́ tí ń gbọ́ wa àbí ẹ̀ ń tibi iṣẹ́ bọ̀ ọba òkè òní jẹ́ kí ọ̀nà àtijẹ́ àti mu kó dí gbogbo wa o ibikíbi tẹ́ ẹ bá wà á ní gbúrò ìbànújẹ́ sẹ́nì kọ̀ọ̀kan kódà bó ṣe lé ìwòsàn ẹ bá ń gba ìtọ́jú lọ́wọ́ fún nǹkan àbí nǹkan àbí nǹkan àbí ẹ̀yin ń rọbí lọ́wọ́ ni ọba òkè ó gbogbo ẹ̀ ní ìrọ̀rùn àlàáfíà tó péye yóò fi jí nkíyín yóò gbọ́wọ́ dókítà ṣiṣẹ́ owó ò ní rá ẹ̀mí ò ní rá pẹ̀lú tó bá a ti ṣe ni nílé orin challenge nílùú Ìbàdàn èyí tọ́já pé ìròyìn ajá àbálẹ̀ tójoojúmọ́ tòní ọjọ́ àìkú Sunday aago méje ní dé sórí ẹ̀rọ àgbàgbé one zero five point nine náà tó ní o orí àtọrùn kìyìn ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin èyí tá a mú wásòde ń kìyìn Sunday Tribune Sunday Vanguard Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ̀mí G.O. mọ̀mí J.P. Eh, mo wà lẹ́gbẹ̀ẹ́ alhaji worldwide. ajá balẹ̀ ròyìn tó ti balẹ̀ bàgẹ́ sórí afẹ́fẹ́ ìkànnì fresh ilé orin challenge ńbàdàn adétẹ̀rí yẹn kì í kọṣẹ́ orí ọrùn kì í kọṣẹ́ lẹ̀kẹ̀ àtẹ́lẹsẹ̀ kì í kọṣẹ́ àrìnà o àjẹ́ wípé àwa náà ti dé làárọ̀ yìí iṣẹ́ oríran wa òun náà látún wá jẹ́ ọ̀nà àdẹ́dá là kalẹ̀ fún wa àtúntì dé àwa tọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa àtórí àtọrùn àtúntì dé sí lọ́rùn láàárọ̀ yìí ìròyìn ajá balẹ̀ ni kì í ṣe tìjà tèrè tó ń tà níyàn òun náà látúnbá wa o ìwé ìròyìn Sunday Punch àti ìwé ìròyìn Sunday Sun oníbẹ̀ lákàtà tèmi fún tèmi Waheed Akíntayọ̀ lórúkọ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà onílọ́jọ́ àìkú Sunday ogúnjọ́ nínú oṣù kejì ọdún 2022. ọ̀dà tó bá ṣe pé ti agbo òṣèlú ni pàápàá ìròyìn èyí tí ó ní ṣe pẹ̀lú ètò ìdìbò èyí tó wáyé ní àná nípínlẹ̀ Ọ̀ṣun ó lu ìgboro pa nínú àwọn ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin gbajúgbajà ni gbajúgbajà ni tọ́ba wà wá sóde hmm. lágbo ètò ìlera ètò ààbò àti ètò ẹ̀kọ́ ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin yìí ọfọwọ́bà tẹ́tẹ̀ẹ̀tẹ́ ní ìta gbangba ìwé ìròyìn ti Sunday Tribune wọ́n wí pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tínú ń bí wọ́n rú wùyẹn o wọ́n tún fẹ́ pàdé ọ̀rẹ́dà láti sọ pé wọ́n ó tún sán ọ̀nà míì ní ọdún 2023 tí ó fi jẹ́ pọ̀ náà ni wọ́n gba ewé àṣeyọrí ni wọ́n jáwé àṣeyọrí wọ́n ní nípínlẹ̀ Ọ̀ṣun lánàá wọ́n ní Oyètọ́lá ní nléwájú ní nléwájú ní nléwájú wọ́n ní àwọn alátìlẹyìn ti Arẹ́gbẹ́ṣọlá wọ́n bá fa agbọ̀nmújá pàtì gbogbo ẹ̀ ń bẹ nínú ìwé ìròyìn tá a kó wá sóde. ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò abẹ́nú tẹgbẹ́ òṣèlú APC tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun lánàá oníròyìn tí wọ́n fi sọ̀dọ̀ gàdàgbà gàdàgbà sójúde ìwé Sunday Punch wọ́n ní Oyètọ́lá ló ti fẹ̀yìn Arẹ́gbẹ́ṣọlá jẹlẹ̀ o nípínlẹ̀ Ọ̀ṣun bá àti tíṣẹ́ ń sọ̀rọ̀ yìí wọ́n ló ti mórílé èbúté ògo láti jáwé olúborí ẹ̀wárí àwọn ikọ̀ eléyìí tó ń ṣàtìlẹ́yìn fún mínísítà tó wà fọ́rọ̀ abẹ́lé lórílẹ̀ wa Nàìjíríà wọ́n ní wọ́n fa gbọ̀nmú jápàtì kódà àbọ̀ òròyìn láti ìpínlẹ̀ Ọ̀ṣun fi yé ni wọ́n ní àwọn tí wọ́n jáwé olúborí ní wọ́ọ̀dù wọn níbi ètò ìdìbò abẹ́nú eléyìí tó wáyé wọ́n ní lára wọn náà ni Oyètọ́lá o ẹni tí í ṣe gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Bashiru àti Omisore àmọ́ àwọn tí wọ́n ń pàdánù ní wọ́ọ̀dù wọn wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá Adéòtí àti Lásùn nígbà tóun ó sì mọ sọ̀rọ̀ ń tiẹ̀ owó ẹ̀yẹ tó ń ti Omisore wọ́n ní ṣe rí ètò ìdìbò abẹ́nú eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe lánàá nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n pé ọ lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ wọ́n ní kódà ìlànà ilé yìí tó jẹ́ ti àkóyawọ́ òun náà lọ́gbà wáyé o wọ́n láwọn sì ṣe sàmọ́sángódò fáwọn tí wọ́n ṣe ìṣàkóso ti ètò ìdìbò abẹ́nú náà gàdàgbà gàdàgbà ó ní wọ́n tẹ́ pẹpẹ ìròyìn yẹn sójúde ìwé ìròyìn Sunday Punch ẹ̀kúnrẹ́rẹ́ ojú ìwé kẹta alájàbalẹ̀ ìròyìn ni ó ti já sí yín létí. láti ìta gbangba ìwé ìròyìn ti Sunday Tribune ìròyìn kan ti gbé bọ́dì ọwọ́ abalẹ̀ bàgẹ́ tó ń ti ìmọ̀ràn sójú ìwé kẹrin níbi tí ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bàbá olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ẹ bọ́ra òwú bàbá wípé èèyàn tó jẹ́ èèyàn tó lákàkì tó dúró tán ní ètò àkóso orílẹ̀-èdè wa nàìjíríà nílò tá a bá fẹ́ kí nǹkan kó padà bọ̀ sípò kí ogun ó sì mí lórí gbogbo wàhálà tí ń bá ètò ààbò fínra nílẹ̀ yìí ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune láti jẹ́ ọmọ bó ṣe ń lọ. ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá ó tún ṣẹ́kù kò tí ì tán ètò ìdìbò abẹ́nú ni wọ́n ní ẹni tí í ṣe mínísítà tó wà fọ́rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún ti fìgbà kan jẹ́ gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ọmọ ti sọ̀rọ̀ ó ní ètò ìdìbò yẹn ó kù díẹ̀ káàtó ó sì bani lójú jẹ́ púpọ̀ ó ní kódà iwájú ilé ẹjọ́ làwọn lọ o láti lọ rè gba ìdájọ́ eléyìí tí yóò fi ẹ̀tọ́ àwọn lé àwọn lọ́wọ́ o ìyẹn wá dúró bẹ̀ àwògedengbe ṣẹ̀rí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àbá òfin tọkàn ti ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà eléyìí tí àtúnṣe ti ń lọ lọ́wọ́ lórí rẹ̀ wọ́n ní àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n jẹ́ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn wọ́n ti ń béèrè fún kí Buhari olórí orílẹ̀-èdè Nàìjíríà kó bu ọwọ́ lu àtúnṣe eléyìí tó kan àbá òfin ti ètò ìdìbò nílẹ̀ wa Nàìjíríà wọ́n ní bíbẹ̀ kọ́ àwọn ogun lé ìfẹ̀hónú hàn lágbára o ọjọ́ wo ni wọ́n fẹ́ fẹ̀hónú hàn bàbá ti ń tẹ̀wájú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ajá balẹ̀ ìròyìn ó já sí yín létí ojú ìwé kẹwàá nínú ìwé ìròyìn Sunday Punch òní wọ́n pàtẹ́ròyìn yẹn sí. àmọ̀ràn ti wá láti ẹnu ẹni tí í ṣe ọ̀gá àgbà pátápátá lọ́dọ̀ àwọn àjọ eléyìí tí wọ́n ń pèsè ìwé ìrìnnà lórílẹ̀‐èdè wa nàìjíríà wípé gbogbo ọmọlẹ̀ yìí tó bá fẹ́ gba ìwé ìrìnnà láti lọ sí ilẹ̀ òkèèrè ẹ mọ̀mọ́ gba ọ̀dọ̀ àwọn gbàǹkọ̀rọ̀ kọ́yà o àwọn tó bá jẹ́ pé gbangba ni wọ́n jẹ́ tí wọ́n jẹ́ òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àjọ ọ̀hún ni ẹ máa tọ̀ lọ iléeṣẹ́ ẹbẹ̀ ní kẹ́sì wọlé sí tààràtààrà torí pé tí àwọn kún pọ̀ kìlómẹ́tì wọn kún ìwé ìròyìn tá a pè ní Sunday Tribune lójú ìwé keje ibẹ̀ ni a ti já yín sí. lágbo òṣèlú òun náà ni mo ṣe wà n ò tí ì kúrò àmọ́ mo ti gbéra pa láti inú ìwé ìròyìn Sunday Punch mo ti ta kọ́sọ́ bọ́ sí inú ìwé ìròyìn Sunday Sun wọ́n ní ní sílẹ̀ fétò ìdìbò gbogbogbò tí ó wáyé lẹ̀ Nàìjíríà lọ́dún 2023 ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè yìí tá a mọ̀ sí CAN wọ́n ní wọ́n jẹ Sanwó-Olú lóǹtẹ̀ o pé kó tó lọ rèé díje lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí gómìnà lẹ́kọ̀ọ́ wọ́n ní kódà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní ń jáde wọ́n ní Sàmọ́ Sangudu fún gómìnà eléyìí ti ṣe ti ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ṣẹ̀wárí lórí ètò ìdìbò eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá ìwé ìròyìn Sunday Sun náà jábọ̀ rẹ̀ wọ́n ní ètò ìdìbò abẹ́nú òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun Oyètọ́lá àti Arẹ́gbẹ́ṣọlá wọn ló ní kálukú wọn wọ́n dá agbára wọn wò ní o kí wọn ó fi mọ bó ṣe wà sí ìwé ìròyìn Sunday Sun jábọ̀ rẹ̀ ojúwé kẹrin ó dín ní ọgbọ̀n ibẹ̀lẹ̀ ti ṣẹ̀rí ròyìn. inú ìwé ìròyìn ti Sunday Vanguard ni àwọn ẹgbẹ́ Accord Party ti sọ̀rọ̀ wọ́n pẹ́ ńgbà tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n bá fìdí rẹmi wọ́n ní ní ó jẹ́ àṣeyọrí tàwọn táwọn ò fi fi àpèrè tẹ̀dí lọ́dún 2023 tálẹ̀ ní ọgbẹ́nu àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún sọ̀rọ̀ bàbá dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ lójú ìwé kẹrin ìwé ìròyìn Sunday Vanguard a máa sọ bó ṣe ń lọ fún yín. lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti epo bẹntiró ilé ìgbìmọ̀ àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní àwọn èèyàn kan tí wọ́n kó epo eléyìí tó ní dọ̀tí wọ orílẹ̀-èdè Nàìjíríà nílé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n pé wọ́n gbà wọ́n mú sẹ́kún ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ẹ̀wájú àfihàn lẹ̀ àwògedengbe ojú ìwé kẹtàlá ló wà nínú ìwé ìròyìn Sunday Punch ṣẹ̀wárí ìròyìn tí wọ́n fi sọ̀dọ́ gàdàgbà gàdàgbà sójúde ìwé ìròyìn Sunday Sun wọ́n lò náà ní mọ̀ ń ṣe àlàyé wípé lórí ti ètò ìdìbò gbogbogbò ọdún 2023 ìdí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fi kùnà láti fa ojú Jonathan mọ́ra nínú ẹgbẹ́ òṣèlú wọn Aminu Wali ẹni tó ti fi gbà kan rí jẹ́ mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèrè lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló sọ̀rọ̀ ó tún sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ìdojúkọ tẹ́gbẹ́ òṣèlú PDP náà ń bá pàdé ó ní àwọn gómìnà kan tí wọ́n nífàlẹ́ kan náà níṣẹ́ ni wọ́n wà lọ́rùn ẹgbẹ́ òṣèlú náà ìwé ìròyìn Sunday Sun ló jábọ̀ rẹ̀ bàbá tí ń tẹ̀ wájú lójú ìwé kejìléní ogún tó sì jẹ́ pé ìròyìn yẹn ọ̀fẹ́ kẹ̀kẹ́ dojú ìwé kẹtàléní ogún náà ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ láàárọ̀ yìí. ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ gbogbo rẹ̀ àmọ́ ẹ jẹ́ ń tún jẹ́ iṣẹ́ ti ààrẹ fún yín ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó pe kò sí orílẹ̀-èdè tó bá sọ wípé ẹni tí ó bá gba abẹ́rẹ́ apakòkòrò àrùn covid-19 kò sí ẹ̀bi tá a lè dárú orílẹ̀-èdè bẹ́ẹ̀ torí pé àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ó pin ẹ̀yà kọ̀lọ̀rọ̀ sí ọmọ ẹ lójú ìwé kọkàndínlógún ìwé ìròyìn ti Sunday Vanguard. ilé ìwòsàn ẹ̀kọ́ ṣẹ̀ṣẹ̀ bugun òyìnbó eléyìí ti ń bẹ nípínlẹ̀ èkó wọ́n pé wọ́n gbé òkú kan pamọ́ o torí gbèsè eléyìí ti ṣe ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà iyún eight hundred and sixty thousand naira ojú ìwé kẹrìnléní ọgbọ̀n nínú ìwé ìròyìn the punch ó ní wọ́n ti jábọ̀ ròyìn ẹ̀ bákan náà ni ròyìn kan ní fi yé ni o wípé èyàn ò sunwọ̀n láàyè ọjọ́ abákun làádèrè o wọ́n ní ẹni tí í ṣe aṣojú orílẹ̀-èdè Kenya sílẹ̀ wa Nàìjíríà wọ́n ló kí ayé kó dìgbà ó ṣe o nílùú Àbújá olúùlú orílẹ̀-èdè yìí ẹja gbàbẹ̀ ká kọjá lọ sójú ọjà ọmọ alájẹ níwọ̀ ẹja jàsí kágbégbà àjẹkárí ọgbà tá a bá padà dé lójú ọ̀gbagadè ìròyìn ajá balẹ̀ níkànnì fresh one zero oh five dot nine ilé orin challenge ńbàdàn lẹ́tì bá wa. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ìrìn àjò yíyẹ mi ò fara mọ́ ọlọ́run bàbá lọ́la. yèrè o. omi àkókò rẹ̀ ti dé ọlọ́run ìpè tó ń pè wá síbẹ̀ orísun májẹ̀mú ibi agbára ojúbọ ìpè CAC e World Evangelistic Outreach ló tó ṣe àgbékalẹ̀ láti pàṣẹ ìtọ́ni ẹ̀mí mímọ́ odò ọwá annual revival twenty twenty two pẹ̀lú àkòrí ó máa dára fún mi ọ̀sẹ̀ kan gbáko ló máa jẹ́ níbẹ̀ agbára ọlọ́run máa farahàn nígbẹ̀mí ọlọ́run bá bẹ̀rẹ̀ iṣẹ́ àrá mẹ́rin nineteen thirty níbi tá Joseph Ayọ̀ Babalọ́lá ọlọ́run atójúbọ amájẹ̀mú ẹ̀ níbi àbí wọn sí wòlíì Ẹ̀sìnkáyọ̀ Olúbóyọ̀ Ládèjì ajínrere àgbàjọ àpòsílẹ̀ ti Kristi àpapọ̀ àwọn ẹni àmì òróró olódùmarè monday twenty first oṣù kejì yìí ló máa bẹ̀rẹ̀ lówùrọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àti ìṣòro lójoojúmọ́ títí mọ́jú sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n ní wednesday twenty third ọjọ́ kẹtàlélógún ìpàdé àdúrà pàtàkì fún àwọn ìrẹsì ọlọ́run ministers and workers conference ní bẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ orí òkè babalọlá odòọwá kwara state ló ti máa wáyé pastor eo ọ̀dẹ́jọbí ni general superintendent pastor so ọládélélà rẹ cac lágbàáyé jẹ́jọ́ lọ pàdé ńbẹ̀ ó máa dára fún wa torí jésù kò sí ní tó dàbí ìfẹ́ ṣá. ní design bricks homes and property àwa náà mọ̀ pé fẹ́lá kò já òfin. la ṣe ṣàgbékalẹ̀ love fiesta promo lásìkò oṣù ìfẹ́ yìí. kẹ́ ẹ̀ lè bá a jàǹfààní thirty percent discount lórí gbogbo estate wọn tó wà níbàdàn abẹ́òkúta ìjẹ̀bú-òde ṣàgámù òṣogbo èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ̀ sì má gbàgbé pé fifty percent discount ṣì wà lórí àwọn estate wa tó wà nílùú ọ̀yọ́ aláàfin. lásìkò oṣù ìfẹ́ yìí ra ilẹ̀ plọ̀tì méjì ọkọ ọmọ àfẹ́sọ́nà tàbí olólùfẹ́ rẹ kó o sì gba plọ̀tì kan kan sí lọ́fẹ̀ẹ́ bábánbárí ibẹ̀ ní ti àkànṣe àpèjẹ dinner for two fún gbogbo olólùfẹ́ tó bá sanwó ilẹ̀ wọn lẹ́ẹ̀kan ṣoṣo. gbogbo oníbàárà tó bá wọ ọ́fíìsì design bricks lóṣù february yìí ni yóò tún gba special package ẹ̀bù valentine tá a ti ṣe lọ́jọ̀ fún yín. ó yá gbéra márosẹ̀ tètè wàrà lẹ̀ rọrùn tó fini lọ́kàn balẹ̀ kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tàbí kó o pe zero nine zero three nine three seven five one one zero. lọ fiesta twenty twenty two with design bricks ó tún ti sẹ̀ ní design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o tọmọdé tàgbà ìlú àpòmù tóyin létàjèjì ìlú àpòmù tọ̀rẹ́ tìmùlẹ̀ ìlú àpòmù àjọ̀dún ọdún kejì ìgbàdé ọba alápòmùdé aláìlúwà ọba káyọ̀dé adẹ́nẹ́kàn àfọlábí atóyèbí kejì aago mẹ́wàá òwúrọ̀ ní ìbẹ̀rẹ̀ ètò láàfin ọba alápòmù lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejì ọdún twenty twenty two tàwa yìí a ó ṣe ètò ìkówójọ two hundred and fifty million naira ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénígba ó dín mẹ́wàá náírà lára ètò àmúyẹ lọ́jọ́ náà ní àtúpalẹ̀ ìtàn rírun ìlú àpòmù àpòmù ọ̀kan gbòógì nínú ìran yorùbá àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ ọ̀jọ̀gbọ́n akin alao ọ̀jọ̀gbọ́n ṣíyan oyèwẹ̀sọ̀ àti ọ̀jọ̀gbọ́n táyọ̀ adésínà ni yóò jùmọ̀ ṣe àtúpalẹ̀ ìtàn ìlú àpòmù lábẹ́ alága his imperial majesty babatunde ẹni ìtàn ògúwùsì ọ̀jájá kejì ọ̀ọ́ni ifẹ̀ alága àti ọba alayé ọjọ́ náà chairman and royal father gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun alhaji ìgbóyèga oyetola lálejò àyẹ́sí pàtàkì special guest of honour ọlọ́fà àti ìlú ọ̀fà ọba muftau muhammad badamosi the royal guest of honour ẹ fowó yín ṣe àgbélárugẹ kíkọ́ ààfin ìlú olùkéde onímọ̀ ẹ̀rọ abbas soliu president Nigeria akpomu Standard, union national and in diaspora. yeye agbẹ́dẹ́gbẹ́yọ̀ fresh fm mọ́mí jí o ayẹyẹ èyí gàlágàjù five in one event ni oh, àwọn jọ ṣe ni. gbẹdẹgbẹdẹ <laughs> obìnrin kan ò ṣerú èyí rí o. kẹyà gbẹdẹgbẹyọ mọmi tí o fresh fẹ dr chief mrs olùtayọ fanitì òkèlọlá jb ló sì ní ẹ nìbàdàn. five in one program ní ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálàkọ́kọ́ book launch lẹ́lẹ́kejì launching the foundation lẹ́lẹ́kẹta inauguration cooperative society lẹ́lẹ́kẹrin award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ Saturday march five ọdún yìí light magic hotel and event market center. ọ̀fà kẹlẹ̀ expressway ti bá garaji ìbàdàn láti ṣe. bẹ̀rẹ̀ lẹ́gùn mẹ́wàá rọ̀dálẹ́ kẹlẹlẹ. àwọn olórí wa lọ́jọ́ yẹn ni fẹ̀mú lancaster. báyìí kọ́rẹ́sì. bukola gadi sẹ́ngbẹ́lẹ́ jésù. àti kórede daniel. ankara taamu àti paasi ní fífà láti wọlé. four thousand naira lọ pa mẹ́rin. èèyàn ọgọ́rùn-ún tó bá kọ́kọ́rọ́ aṣọ gbẹ̀bùn tó jọjú. aṣọ ọmọ mi jí o. ti wà ní fresh fm mílíọ̀nù challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. gbogbo olókòlókò tó kulujà kẹjà kan ló máa wà ń bẹ́ẹ̀. dókítà yín ká yẹ fẹ́lẹ́ mọ́ ẹ. lọ́lùgbàlejò àgbà. a máa retí Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, egbo, ewa to mention and Butterfield. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106 080 3420 9106. Country Kitchen, so sweet. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn orí kí ló dé tó ń wojú mi. kò sí ah. èmi kàn ń wò ni. ọkàn wò mí eh. n kò tẹ̀sí pé wọn náà lọ wà lẹ́gbẹ̀ẹ́ mi wọn náà ló wò mí. Mm, orí náà ló ní ọrùn ọrùn ló sì ní orí. Mm òyà ò ní yà wá orí ni ọkọ̀ọ̀kọ̀ wo ọrùn káwọn tí ó tọ́ba tó rí ọrùn ó tó lè wo ọrùn bí ọrùn bá ọrùn bá dé gbòòrò. ọ̀dà kò burú ẹjẹ́ ṣìdè lẹ́rọ̀lẹ̀ pẹ̀lú ìwé ìròyìn tí ń bẹ ní ọwọ́ iwájú ní òkè téńté tọ̀dọ̀ tèmi ìwé ìròyìn ti Sunday Tribune ní ọ̀rọ̀ ìròyìn tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò abẹ́nú tó ní ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá láti mọ̀ ni wọ́n fún ní ìwé lọ́rẹ̀ẹ́ dìbò gẹ́gẹ́ bíi gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n pẹ́ lánàá lálàálù akutupu wo nítorí wípé yagbayagba làwọn èèyàn tún yagba lọ sí ibùdó ibi tí wọ́n pé wọ́n ti fẹ́ ṣe ètò ìdìbò náà lẹ́yìn tó jẹ́ pé àwọn wọ́ọ̀dù wọ́ọ̀dù wọ́n pe wọ́n pè ní ìpìtìmọ̀ àwọn adarí wọ́ọ̀dù kọ̀ọ̀kan wọ́n mọ̀ pé ní bíbá àwọn èèyàn ṣàǹkóṣàǹkó nínú ètò òṣèlú lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n náà náà pé bíbá ni o tẹ̀ dórí àwọn lókọ̀lókì láwùjọ wọ́n pé àmọ́ nígbà tí kinní ọ̀hún lọ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ tí ń lọ tí ń lọ tí ń lọ wọ́n nígbà tí ọ̀kọ̀ọ̀kọ́ dúró sí ojú kan náà wọ́n ní ọjọ́ wípé òǹkà èyí tí wọ́n fi ń ṣe ègbè lẹ́yìn ti ẹni tí ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ Gbóyèga Oyètọ́lá wọ́n ní lọ́mọ̀lékè tọ́já pé òǹkà ti igun ti Arẹ́gbẹ́ṣọlá wọ́n ní ní mìwòrowòro wọ́n ní ibẹ̀ náà ni àwọn alátìlẹyìn àwọn méjèèjì àwọn alátìlẹyìn ti Gbóyèga Oyètọ́lá wọ́n ní ọmọ ń dá mùsòmùsòmọ́ ni tọ́já wípé bẹ́yẹn bá gun ẹṣin nínú wọn kọ̀ mọ́ lè kọ́ ẹsẹ̀ o wọ́n pé ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn igun ti Arẹ́gbẹ́ṣọlá wọ́n ní ẹ̀kọ́ ọ̀mọ̀sọ́jú múmu wọ́n ní ṣe ni wọ́n pa múlọ́múlọ́ tó sì jẹ́ wípé àwọn kan tínú bí nínú wọn wọ́n ń pará bá ń kọ́ kò yóò rí bẹ́ẹ̀ àwọn àgbà wọ́n dàpọ̀ wọ́n tún kà wọ́n tún yọ̀rọ̀ kò yóò rí bẹ́ẹ̀ wọ́n ní bí ariwo ṣe ṣẹlẹ̀ ní ibi tí wọ́n ti ń ṣe ètò ìdìbò ọ̀hún rẹ̀ o wọ́n pèsè ní àwọn òṣèlétò ààbò ní ẹ̀rọ wá wá wà tí wọ́n sì ń gbìyànjú láti sọ fún wọn pé ẹ wá o ẹ wá o awífúnni kó tó dá ni o àgbàlagbà àjàkadì ni o kógun tó kọ́ lùbì kan ọ̀rọ̀ ní tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ o àti ní ẹ̀tọ́ wá bọ ìwé àdéhùn wípé kò gbọdọ̀ sí wàhálà ẹnikẹ́ni nínú ogun méjèèjì tó bá dá wàhálà sílẹ̀ bí wọ́n bá he ọlọ́nu o wọ́n pe bẹ́ẹ̀ ni ẹni tí ṣe Gbóyèga Oyètọ́lá tọ́jápọ̀ ní gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ ní sọ fún gbogbo àwọn alátìlẹyìn rẹ̀ pé ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà bí iṣu ẹni bàtà àádọ́wọ́ ààbò jẹ ni ẹ mọ̀ ṣe ìṣe tí ó fi dàbí gbà pé ẹ̀ ń yọ ẹnikẹ́ni kí kúkú ṣe mímọ̀ ṣe òun ọlọ́run náà ló pé ó rí bẹ́ẹ̀ òun ò kúkú mọ̀ iye ara àwọn lòun ọmọ òun ọmọ páwọn èèyàn mọ yìí hun nígbà táwọn èèyàn sì ti mọ yìí hun tó sì ti rí bó ṣe rí ẹ jẹ́ àgbà pé ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ni ẹ rí ẹ mọ̀ wulẹ̀ ṣe iyọ̀ ṣèkèṣèkè ní ọ̀nà tí ó fi dàbí gbà pé ẹ ń fi àwọn kan ṣe yẹ̀yẹ́ wọ́n ní Oyètọ́lá mọ̀ ń pẹ̀tù sí àwọn alátìlẹyìn rẹ̀ nínú mọ̀ ni wọ́n ní ṣùgbọ́n ti igun Arẹ́gbẹ́ṣọlá ò rí bẹ́ẹ̀ o wọ́n ní ṣe ní ẹ̀fọ́ agbọ̀nmújá pàtì tọ́já wípé bí èyíkéyìí nínú àwọn alátìlẹyìn ti Oyètọ́lá tí wọ́n bá kọjá báyìí wọ́n ní wọ́n máa kanra ni wọ́n níbẹ̀ ni wọ́n ń sọ ògúlùtù ìyálàyà ọ̀rọ̀ ní ọ̀nà tí inú òfin bí àwọn tẹ̀yìn náà láti fèsì ọ̀rọ̀ padà wọ́n ní Oyètọ́lá sọ pé ní abábùyà yín ẹ gbà pé mi mo búya yín bí ẹ bá bú bàbá yín ẹ gbà pé mi ni mo bú bàbá yín ẹ fi rọ̀ sí ńlá ẹnikẹ́ni kò gbọ́dọ̀ fèsì ọ̀yá òun ò dúró báyìí ni tó ń kálukú yín ò fi máa lọ táìtò lọ́wọ́ wọ́ táì fi máa lọ síbi tí ẹ ti wá tí òfin ní sí pé bóyá mo wá fi yín sílẹ̀ ń bí mo wá lọ tèmi tán wàhálà wá bẹ́ sílẹ̀ wọ́n máa pẹ̀rí pé torí pé àwọn alátìlẹyìn Oyètọ́lá ìní kìnnìkan ṣe kìnnìkan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ kò yóò rí bẹ́ẹ̀ ìnígbà o wọ́n ní ní Oyètọ́lá ń wí wọ́n ló sì dúró tó fi di pé gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn rẹ̀ wọ́n lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ ní ìtùbàtúṣẹ́ tí ò sí wàhálà kankan wọ́n ní ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ àwọn tára ń kan ọ̀gbà wọ́n ní débi wípé ètò òdìbò abẹ́nú ọ̀hún wọ́n ní kọ̀sẹ́ tó lè tí ì sọ báyìí o bóyá igun ti Arẹ́gbẹ́ṣọlá ni ẹ̀ ṣe ra wọn lọ́sẹ̀ ni bóyá igun ti Arẹ́gbẹ́ṣọlá ni ẹ̀ ṣe igun tòyétọ́lá ń sùta ni wọ́n ní ṣùgbọ́n èèyàn kan ọba ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn níbi làásìgbò tọ́kasẹ̀ rẹ̀ ńlẹ̀ lánàá wọ́n ní ẹ tiẹ̀ wípé ìdájí kùtù àì ní nǹkan bíi aago mẹ́ta òru ní ẹ ti bẹ̀rẹ̀ arukutu yìí tí ẹ ti ń dáná ogun òun ọ̀tẹ̀ tí ìbọn ti ń lọ ní takotakotako tẹ̀rùkù ti ń ta lálá láti òru mọ́júmọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn òṣèlú tó àbò sọ wípé ọjọ́ abádá kì í yẹ o torí pé bá a bá dógún ọdún apé bá a dógún oṣù akò àwọn ti dájọ́ àná sì ti kò àwọn ò ní jẹ́ kí ètò ìdìbò abẹ́lé ọ̀hún ó di pé òpin òde bá tàbí yíyẹ yóò wáyé ni wọ́n ní pẹ̀lú ìbẹ̀rù ọmọ jẹ̀jẹ̀ ó ní gbogbo àwọn tí wọ́n wá síbi ètò ìdìbò ọ̀hún náà ìní wọ́n fi wá wípé a gbọ́dọ̀ sọ páàrí kápá àrí mọ́ wọ́n ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lú ìlàkàkà àwọn òṣèlétò ààbò tó èèyàn kan sì pàpà jálá ìsílànà níbi ètò òdìbò náà wọ́n wá parẹ́gbẹ́sọlá sọ pé rẹ̀rẹ̀ mú òdìlé ẹjọ́ o òun ọ̀gbà pé ní tí sọ pé ọ̀tọ̀ sí Oyètọ́lá ọ̀tọ̀ sí bọ́rọ̀ ṣe rí nu ojú ìwé keje ìwé ìròyìn ti Sunday Tribune ni mo ti jẹ́ iṣẹ́ yẹn. gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹwa tó jáde fún tòní ló kà kó ròyìn eléyìí tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò abẹ́nú láti fa ọmọ oyè kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC jigbo fún ipò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìwé ìròyìn Sunday Punch náà jábọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ ń kín ọrùn lẹ́yìn tààràtà ojú ìwé kẹta ibẹ̀ ni mo balẹ̀ sí nínú ìwé ìròyìn Sunday Punch níbi tí wọ́n gbé ń jábọ̀ rẹ̀ wípé Oyètọ́lá ló fẹ̀yìn Arẹ́gbẹ́ṣọlá jẹlẹ̀ o tó sì jẹ́ pé bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ló ti mórí lé èbúté àṣeyọrí o àmọ́ igun tó jẹ́ ti mínísítà fọ́rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n pé níṣe làwọn fa gbọ̀nmójá pàtì wọ́n ní ètò ìdìbò yẹn ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àìṣedéédé o àti wípé àwọn kọ àbájáde rẹ̀ ẹlẹ́dà àwọn sì kọ o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ètò ìdìbò abẹ́nú tẹgbẹ́ òṣèlú APC eléyìí tó wáyé lánàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun la lè pè ní ìdáhùn kan mọ́ńkíà o sí ìwòye àwọn èèyàn wípé igun eléyìí ló ṣeé ṣe kó jẹ́ o tàbí igun tọ̀hún náà ló ṣeé ṣe kó jẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní gómìnà Adégbóyèga Oyètọ́lá ti ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà ni ó jáwé olúborí o tó sì jẹ́ pé níṣe ló fẹ̀yìn Alhaji Moshood Adéòtí ẹni tó ti fi gbà kan rí jẹ́ akọ̀wé fún ìjọba ayé ìpínlẹ̀ Ọ̀ṣun jẹlẹ̀ ní wọ́ọ̀dù eléyìí ti ṣe ti mínísítà tó wà fún ọ̀rọ̀ abẹ́lé ìyún Rauf Arẹ́gbẹ́ṣọlá níbi ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC tó wáyé lánàá ní ìpínlẹ̀ náà àmọ́ wọ́n ní àwọn igun kan eléyìí tí ṣe ti Rasaki Salinṣile tí wọ́n ní àwọn oníyùn àwọn ń ṣàtìlẹ́yìn fún mínísítà tó wà fọ́rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní wọ́n mọ̀ ti sọ̀rọ̀ jáde nínú eléyìí tí wọ́n ti ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àìṣedédé òun náà ló wáyé o níbi ètò ìdìbò abẹ́nú táwọn ṣe lánàá wọ́n ní kódà ibi tí àwọn àìṣedédé ọ̀hún tó pọ̀ dé wọ́n ní òun náà ni kò lè jẹ́ kí àwọn kọ́tẹ́wọ́ gba àbájáde èsì eléyìí tó bá jáde láti pàṣẹ ètò ìdìbò abẹ́nú náà wọ́n ní Adéòtí òun náà ni ó ti fi gbà kan rí jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú ACN kó tó wá paradà sí ẹgbẹ́ òṣèlú APC wọ́n lòun náà sì ni ọmọ lójú Arẹ́gbẹ́ṣọlá o tí Arẹ́gbẹ́ṣọlá ń ṣàtìlẹ́yìn fún pé kọ́tẹ́wọ́ gba tíkẹ́ẹ̀tì láti díje du ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun àmọ́ Oyètọ́lá ní tiẹ̀ wọ́n ló ń ti fìgbà kan rí jẹ́ olórí òṣìṣẹ́ lọ́fíìsì Arẹ́gbẹ́ṣọlá lásìkò tí ń bẹ lóróyè gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun fódìdí ọdún mẹ́jọ gbáko wọ́n ní lára àwọn tí wọ́n tún jọ ń jigbó lánàá òun náà láti rí ẹnìkan tó náà ti fìgbà kan rí jẹ́ igbákejì abẹnugan fúnlẹ́gbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìyún Lásùn Yusuf ṣẹ̀wárí nígbà tí wọ́n tẹ̀síwájú pẹ̀lú àbọ̀ bí nǹkan ti ṣe lọ lánàá wọ́n ní ní wọ́ọ̀dù eléyìí ti ṣe ti Arẹ́gbẹ́ṣọlá ìfọ̀fín wọ́ọ̀dù kẹjọ lábẹ́ ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí wọ́n ní Adéòtí ló jẹ́ wípé òun ní ìbò eléyìí ti ṣe mẹ́rin ó dín ní àádọ́jọ one hundred and forty six nígbà tí Oyètọ́lá ẹni tí ń bẹ lóróyè gẹ́gẹ́ bí gómìnà lásìkò yìí tó ní ìbò ọ̀ọ́dúnrún ó lé mẹ́sàn-án three hundred and nine wọ́n ní Lásù Yusuf ń tiẹ̀ wọ́n ní ìbò márùn péré ń lòun ní o ṣẹ̀wárí ní wọ́ọ̀dù eléyìí ti ṣe ti ìlóbù wọ́n ní ìbò mẹ́wàá òun náà ni Oyètọ́lá òun náà ni ọmọ fi gbégbá orókè ń bẹ̀ tó sì jẹ́ wípé Adéòtí wọ́n ní òun náà ní wọ́ kúrúrú ní wọ́ọ̀tọ́ lẹ́yìn o wọ́n ní bákan náà lọ́mọ sórí ní wọ́ọ̀dù àkọ́kọ́ ní ìrágbìjì iyùn ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ St Peters níbi tí wọ́n pe Oyètọ́lá òun náà ló tún jáwé olúborí ń bẹ̀ o tí adéòtí tó sì ṣe ipò kejì wọ́n ní Láṣù Yusuf wọ́n lóun ò tiẹ̀ ní ìbò kankan tiẹ̀ àmọ́ nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹni tí ń ṣe akọ̀wé ìpolongo fún igun eléyìí tó ń ṣe àtìlẹ́yìn fún Arẹ́gbẹ́ṣọlá nínú ẹgbẹ́ òṣèlú APC Abíọ́dún Agboola ni wọ́n pe orúkọ rẹ̀ wọ́n ní níṣe lọ́mọ bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde wípé igun tó jẹ́ ti àwọn nínú ẹgbẹ́ òṣèlú APC ó ní ẹ̀jẹ̀ mọ̀ wípé gbogbo ń táwọn sọ eléyìí gẹ́gẹ́ bí àléébù tó lè wáyé níbi ètò ìdìbò abẹ́nú tó wáyé lánàá tó sì jẹ́ pé láti ọjọ́ Jímọ̀ òun náà ni àwọn ti sọ o níbi ìpàdé kan tí àwọn ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìdìbò abẹ́nú ọ̀hún tí wọ́n pè òní nílùú Òṣogbo gangan òun náà ni ìpàdé ọ̀hún ti wáyé tí ṣe olúlu ìpínlẹ̀ náà ó ní ẹjẹ́ mọ̀ pé gbogbo rẹ̀ pátápátá kò sí kankan nínú rẹ̀ tí wọ́n wá ìyanjú sí o Agboola nígbà tí ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn máa mọ̀ dájú àwọn sì bá bẹ́ẹ̀ wípé àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn Adéòtí níṣe ni wọ́n fa orúkọ wọn yọ bí ẹni yọ jìgá nínú ìwé àkọọ́lẹ̀ àwọn èèyàn tí wọ́n kópa níbi ètò ìdìbò lánàá ó ní ọ̀pọ̀lọpọ̀ àṣedédé míì òun náà ló sì tún wáyé ńbẹ̀ táwọn tọ́ka sí táwọn sì tún bá bẹ́ẹ̀ lánàá àmọ́ nígbà tí ọmọ sọ̀rọ̀ gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun Adégbóyèga Oyètọ́lá lẹ́yìn tó dìbò tán ní wọ́ọ̀dù rẹ̀ níjọba ìbílẹ̀ ìrágbèjì wọ́n ní níṣe òun náà ni ó ṣe ní àlàyé pé ẹ wò ó ọ̀rọ̀ wípé a fẹ́ sìn lù ú àbí a fẹ́ gba tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ òṣèlú ẹni ó ní kì í ṣe bọ́ọ̀bá ọ̀pá bọ́ọ̀bá òbúlẹ́sẹ̀ ó ní nítorí náà kọ́ ò òun kó gbogbo rẹ̀ sọ́wọ́ ọlọ́run àmọ́ òun mọ̀ wípé òun gẹ́gẹ́ bí ẹnìkan òun ọjà wé olúborí ń tòun o ó ní àmọ́ níṣe lòun wá ra wẹ́bẹ̀ tí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ọ̀rọ̀ fíagàn fíagàn tí ń fi ẹgbẹ́ òṣèlú ọ̀hún lògbòlògbò ẹ jẹ́ ká rí i gẹ́gẹ́ bí ìgbà wípé à ń jà nínú mọ̀lẹ́bí wa ni ó ní káwọn ó sì ṣera àwọn lọ́kàn o ó ní torí ibà méjì kọ́ kí wọ́n mọ́ gbàgbé wípé olùdíje tí ẹgbẹ́ òṣèlú APC táwọn ń fà kalẹ̀ níṣe òun náà ni yóò tún lọ rèé kojú ẹlòmíì o láti inú ẹgbẹ́ òṣèlú míì bó tiẹ̀ jẹ́ pé adíje ọ̀hún òun náà ni àwọn ò tí mọ̀ lásìkò yìí ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ̀tọ́ tààràtà kọjá lọ sí ojú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch bó bá sì jẹ́ nínú ìwé ìròyìn Sunday Sun ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n òun lẹ́ẹ̀tì gba balance ìròyìn. inú ìwé ìròyìn ti Sunday Tribune ibẹ̀ ni ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú àmọ̀ràn tó wáyé láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún àwọn àjọ tó ń rí sí ìpèsè ìwé ìrìnnà ní orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi orúkọ ẹni ọ̀hún òun náà ni ọ̀gá Isa Al-Hassan Dan Suleiman ẹni tí ó fi àmọ̀ràn ṣọwọ́ lópin ọ̀sẹ̀ níbi tí wọ́n ti ń gba àlejò àwọn lókọlókì níbi ọ̀rọ̀ ìfiẹnu ètò iléeṣẹ́ wọn kan kò jálẹ̀ níbi àti ṣe ń bá iṣẹ́ wọn lọ tí wọ́n sì fẹ́ mú ọdún 2022 pọ̀n fún ti ìlànà tuntun tí wọ́n fi máa pèsè ìwé ìrìnnà èyí tí wọ́n mọ̀ fún gbogbo tọlórí tẹlẹ́mú ọmọlẹ̀ yìí tí wọ́n bá fẹ́ fún un níbi àmọ̀ràn tó mú ṣọwọ́ ìyún ọ̀gá Isa al ní ti ẹkùn ti ilẹ̀ ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ níbi ló fi ìmọ̀ràn náà ló fi ń léde o ó pé àwọn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kan wà tí àwọn èèyàn máa toró mọ́ tàbí tí wọ́n máa toró mọ́ àwọn èèyàn pé ṣe pèsè ẹ gba ìwé ìrìnnà ni ẹ gba international passport ni ẹ jẹ́ abayín ṣe yọ ọ̀yà kíákíá tó sì jẹ́ pé ń bá kọ́wọ́ fún wọn owó lọ bẹ́ẹ̀ sì ni tí wọ́n ní kí wọ́n bá wọn pèsè rẹ̀ gan jáde kò ní í tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n pe ikun àtúnwọ̀gbó àdá àtúnù bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn ṣe ń jẹ́ wọ́n pe oríṣiríṣi ìròyìn lóńdé ṣe tí gbọ́n ẹ̀ka iléeṣẹ́ tó ń mójútó ètò ìrìnnà ní orílẹ̀-èdè wa nàìjíríà tó sì jẹ́ pé ńgbà wọn bá máa júwe àwọn tí wọ́n kówó fún wọn pé kò ní jẹ́ ẹni tọ́jú òṣìṣẹ́ àwọn bíi tí wù kó mọ̀ wọn pé tó kílẹ̀ kọ́ wá jẹ́ ìmọ̀ràn o wípé kò sí ayúyú kankan nínú ọ̀rọ̀ pẹ́ fẹ́ gba ìwé ìrìnnà bí ó ṣe wípé ká ẹ wá sí ẹ̀ka àwọn ní ẹ̀kajẹ̀ka ìpínlẹ̀ kọ̀ọ̀kan eléyìí tí ọba súnmọ́ yín wọ́n pe torí pé ìlànà tí wọ́n ti ẹ̀ fi ń gbé ìwé ìrìnnà jáde ní ìsìn wọ́n lọ jẹ́ ìlànà tó jẹ́ pé kò sẹ́ni tí ò tiẹ̀ lè tọwọ́ bọ̀ ọ́ pé tọ́ bá sì fẹ́ dàbíi pé ọfẹ́ rújú ẹ lè wá sí ọ̀dọ̀ àwọn tààràtààrà wọ́n ní ibẹ̀ bá lọ sí ojú ìkànnì ayélujára ẹ lè lọ rèé fìlì fọ́ọ̀mù níbẹ̀ gbogbo tí ẹ bá ń béèrè ẹ lè fún ọ lésì ńbẹ tọjá mọ tí ẹ fẹ́ fi gba ìwé ìrìnnà yín tó bá sì wá fẹ́ dàbí gbà pé kò yé yín ẹwọ́ tààràtà sí ọ̀dọ̀ àwọn àjọ ọ̀hún léyìí tí ń bẹ ní ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ tàbí ìpínlẹ̀ yòówù tá ẹ̀ bá ti ń gbọ́ wọn ipe ṣùgbọ́n wípé àwọn kan wàá lù yín jìbìtì wọ́n gbowó lọ́wọ́ yín ẹ̀ ní rówó gbà ẹ̀ ní rí ìwé ìrìnnà yín gbà tí wọ́n wàá mọ̀ sírò ara wọn pé òṣìṣẹ́ àjọ tó rí sí ètò ìrìnnà ni wípé àwọn ò bẹ́ẹ̀ o wọ́n pé ojú ti là bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ irinṣẹ́ eléyìí tí àwọn ń lò láti máa pèsè rẹ̀ kódà wọ́n pé kọ̀pẹ́ bíi tàtẹ̀yìnwá mọ́ ká ẹ fi orúkọ sílẹ̀ ká ẹ sì ṣe ètò àti ẹ̀tọ́ àti ìgbésẹ̀ tí wọ́n bá ní ẹgbẹ́ pẹ̀lú ìwé ọmọ onílùú orílẹ̀-èdè wa Nàìjíríà ìyún national eh, id card tẹ́ ẹ bá ti lè ní lọ́wọ́ wọ́n ní ohun gbogbo ó ti kú mi ò bí ìdodo ẹ̀fọn wípé kí á mọ́sá nígbà tábè díjú tábè là á ìwé ìrìnnà yín ó ti tẹ̀yìn lọ́wọ́ ṣùgbọ́n pé ẹ wà pé ẹ rọ́ lunú gálágolo àwọn kan tí èyí ṣe àwọn tí àwọn mọ̀ ní òṣìṣẹ́ àwọn tàbí pé ẹ wá tààràtààrà sọ́dọ̀ àjọ àwọn ní iléeṣẹ́ àwọn àwọn ọmọ sí o torí ìdí èyí kò sẹ́ni tí ò lè gba ìwé ìrìnnà ní ìlànà kíákíá ọ̀nbẹ ní ojú ìwé keje ìwé ìròyìn ti Sunday Tribune. ajá balẹ̀ ìròyìn tẹ̀ sí iwájú ìkànnì fresh lẹ́tí ń gbọ́ wá ilé orin challenge ńbàdàn ibẹ̀ la gún wá síbi ọlọ́ba lójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní àwọn mọ̀lẹ́bí nínú ilé ìta ti rí àwọn òbí gangan fún Leah Sharibu wọ́n ní wọ́n na òkè sí olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari wọ́n pàrọwà sáàrẹ̀ wípé ẹ dákun ìlérí eléyìí tẹ́ ẹ ṣe fún wa ẹ mú ìlérí yín ṣẹ kẹ́sì bá wa dóòlà ọmọ wa o ìyún Leah Sharibu eléyìí ti ń bẹ ní àkàtà ikọ̀ àwọn kanra jẹ́gbà alákatà kìtì eléyìí tá mọ̀ sí Boko Haram gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní lẹ́yìn ọdún mẹ́rin gbáko eléyìí tí ọmọdébìnrin ọ̀hún tó ti lò ní ìyàmọ́ àwọn kọ̀ọ̀kanrẹ̀ jẹ́gbọ́n alákatakítí ẹ̀sìn tá a mọ̀ sí Boko Haram wọ́n ní àwọn òbí ilé àṣàríbò wọ́n mọ̀ tó ti sọ̀rọ̀ jáde lẹ́ẹ̀kan sí lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé nínú eléyìí tí wọ́n ti tẹnumọ́ ìbéèrè wọn fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì wá ń ran ìjọba létí pé ẹ mọ̀ ti ṣàdéhùn fún wa wípé ẹ bá wa dó lọ́mọ wa o tí ẹ sì jẹ́ kó padà délé o láyọ̀ àti àlàáfíà wọ́n ní àdéhùn yìí gangan òun náà ni àwọn ń béèrè o lọ́wọ́ olórí orílẹ̀-èdè nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari wípé kí wọ́n mọ̀ ṣàfihàn láti mú àdéhùn ọ̀hún ṣẹ wọ́n ní lásìkò eléyìí tí àwọn òbí ọ̀hún tí wọ́n ń béèrè fún ìdóòlà ọmọbìnrin wọn wọ́n ní òun náà ni bàbá àti ìyá ìyún nathan àti rebecca Saribu, òun náà ni wọ́n pé àwọn ò fẹ́ nígbàgbọ́ o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdéhùn eléyìí tí olórí orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari tí wọ́n ti ṣe sẹ́yìn tó jẹ́ pé lásán bánsá òun náà ni gbogbo rẹ̀ ló gúnlẹ̀ lé lórí o wọ́n láwo ò ní fẹ́ nígbàgbọ́ wípé àwọn àdéhùn ẹnu lọ́lọ́ yìí bẹ́ẹ̀ náà ni yóò torí o gẹ́gẹ́ bíi ti àtẹ̀yìnwá bẹ́ẹ̀ bá sì rántí bẹ́ẹ̀ bá gbàgbé Leah Sharibu ló jẹ́ ọ̀kan lára àwọn ọmọbìnrin àádọ́fà iyún one hundred and ten táwọn kànràn jẹgbọn àgbébọn tí ikọ̀ alákatakí ti Boko Haram tí wọ́n lọ rè jí gbé nílé ẹ̀kọ́ ti àwọn obìnrin Government Girls Science and Technical College eléyìí tí ń bẹ ní Dapchi ní ìpínlẹ̀ Yobe wọ́n ní ọjọ́ kọkàndínlógún nínú oṣù keje ọdún 2018 òun náà ni àwọn kànràn jẹgbọn alákatakí tí ọ̀hún ni wọ́n máa wu ìwà lábẹ́ ọ̀hún wọ́n ní lé àṣàríbò lásìkò eléyìí tí wọ́n jí gbé wọ́n ló ṣe dédé ọmọ ọdún mẹ́rìnlá nígbà náà o àmọ́ bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n pé ó ti lo ọdún mẹ́rin gbáko ní ìhámọ́ wọn tí wọn ò sì tí ì kófìrí rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí òun náà ni wọ́n ti rí òmìnira gbà láti pàṣẹ ìdúnadúrà pẹ̀lú àwọn kanajẹ́gbà lákatakítí náà àmọ́ tó jẹ́ pé torí pé Líà wọ́n lóníyùn ó jẹ́ kìrìsìtẹ́nì tó sì kọ̀ láti yí òun padà wípé òun fi kìrìsìtẹ́nì sílẹ̀ wọ́n nítorí rẹ̀ náà ló sì fi ń wà ní ìhámọ́ wọn títí di bí ti ṣe ń sọ̀rọ̀ yìí ìyún wá dúró bẹ́ẹ̀ àwo gédéǹgbẹ́ jẹ́ ìrora ju eléyìí mọ́ kó tó di pé àkọjá lọ sí ojú ọjà ẹni tí í ṣe igbákejì abẹnugan fúnlẹ́gbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ bọ̀yìn ó sọ̀rọ̀ jáde o ó pé òun ò ní fi àìmoore òun ò ní fi sẹ̀sùn rẹ̀ o torí pé bóun bá fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ó ní bí ìgbà tí èèyàn jẹ́ aláìmoore gbáà ni ẹni tí í ṣe igbákejì abẹnugan fúnlẹ́gbẹ̀mọ aṣòfin ti ìpínlẹ̀ bọ̀yìn iyun ọ̀básì ẹ̀dẹ́fà wọ́n ní òun náà ló ti ṣe ní àlàyé pé ojúlówó ẹmẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lòun sì ṣe o láìná ní ìfúnpinpin àti ìwàlénilọ́rùn látọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wípé kó wọ́n wá darapọ̀ pẹ̀lú wọn wọ́n ní ẹni tí í ṣe igbákejì abẹnugan fúnlẹ̀ asòfin ìpínlẹ̀ ọ̀hún ní sọ̀rọ̀ yìí o nílùú Abakaliki tí ṣe olúlo ìpínlẹ̀ náà ládàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n ló pé bí òun bá fi lè gbé ìgbésẹ̀ póun ó fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ó ní bí ìgbà pé èèyàn fi àìmoore ó fi ṣe ẹ̀san oore ni ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ̀tọ́ tààràtà kọjá lọ sójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch. ọ̀dà kò burú ṣèkàròjọ ọjà ni hmm. yá polówó ń ta àgbẹ̀kárí à ń bọ̀ o àjà àbalẹ̀ ó sì wà ń kalẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀. Corruption in any form, like misuse of public fund, fraud, or bribery, is a major obstacle to economic development and good governance. Thus, it must be curbed. Oyo State Anti Corruption Agency, Oyaka, is calling on us all to join hands with her to make Oyo State free of corrupt practices by sending in petitions, and they shall be treated with total confidentiality. Submit your petitions to the following Oyaka offices Oyaka Head Office at Quarter 473, Fajimi Street, Agodi GRA. Way, Ibadan. Owode Union Bank Building, Owode Oyo, number 12, Tokataya Street, Tara area, Ogumosho, opposite VIO office, Niwerua Ibadan Road. Akpenite, number 7, Fowewe Street, opposite Fowewe Islamic School, Shaki. Oyaka website is www.oyaka.ng. For Oyo State to grow, we, we must speak out to, to fight, fight corruption. corruption. This message is from the Oyo State Anti Corruption Agency, Oyaka. pàtàkì lọ́jọ́ ìbílẹ̀ ọjọ́ pàtàkì mà ní. ọjọ́ àbí ni wàsákọ́ ẹni ìtàn olùṣègùn bámidélé eob ló fẹ́ ṣọjọ́ òbí a ó bá ṣe ní talárinrin ni kágbálù kágbàgbó bá ṣàjọyọ̀ kábà gbégbá ọpẹ́ eob all white birthday bash gbogbo àwọn olólùfẹ́ eob jákèjádò orílẹ̀-èdè àgbáyé la máa péjú papọ̀ sínú gbọ̀ngàn jọgọ́ center nígbà tá a bá ń ṣayẹyẹ ọjọ́ ìbí pẹ̀lú filọ́lẹ̀ motivational album ayẹyẹ ọpẹ́ ni tí ó mìlú bàdàn títì ọ̀pọ̀ olórin pèdèpèdè adẹ́rẹ́pẹ̀kẹ́ ni lájọ mílíkì papọ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ ní monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì february twenty eight tó jẹ́ àyájọ́ ọjọ́ bí obì gangan aago mẹ́ta ọ̀sán ni red carpet yóò bẹ̀rẹ̀ káàdì yóò sì gbòòrè gẹ̀dígẹ̀ láago mẹ́rin ọ̀sán ọ̀mọ̀wé ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà lólùgbàlejò àgbà láti gba tébù sílẹ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ lọ́jọ́ náà pé zero eight zero five six six eight three one seven eight ẹni ètò olùṣègùn bámidélé all white birthday bash eob multi concept nigeria limited ló pákéjì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe déédéé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yóò akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amọ́rokùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ tájọ ìlànà pẹ̀lú òfin tó rọ̀ mọ́ ká máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ ayọ̀ wà ń bẹ̀ ni. oní tèmi fóònù tó promise mi ń kọ́. a ah, máa wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún ọ. bó o ṣe promise ẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà yẹn àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ tecno pẹ̀lú laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti february fresh títí di february twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti ra spark eight series pofa series and pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láà láàrin àyájọ́ ọjọ́ valentine àṣekágbà àríyá olùkọ́rọ́jú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tí wọ́n sì máa fún àwọn olórí oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkorojú grand finale ọjọ́ àṣekágbá ẹni tó bá gbégbá ọlọ́kẹ́ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí iléeṣẹ́ wọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó mall dùgbẹ́ ìbàdàn telephone zero eight one three two three seven five six six six la pla let's go there. precious cornerstone university the PCU, a faith-based institution located in the heart of the city of Ibadan, provides a student-friendly and enabling environment to fulfill your dreams. Precious Cornerstone University is a true pan-Nigerian university, currently with students from more than 22 states of the Federation. PCU is currently calling for admissions of new intakes and with a minimum score of 120 in JAM UTME with 5O level credits in English and mathematics alongside three other relevant subjects, you can enroll today in microbiology, mass communication, biochemistry, international relations, computer science, accounting, cybersecurity, security, economics, software engineering, business administration, physics with electronics, actuarial science, industrial chemistry, banking and finance, industrial mathematics, and more. Direct entry admission for all ND and HND holders is also ongoing, and students with lower mark than 120 can also register for JUPEP. Enroll online today at www.pcu.edu.ng and follow the procedure. Or you can visit the precious Cornerstone University Campus 1 at Olaogun Odife Road, Ibadan, or call now 080 2739 5 or zero seven zero six four two six three four one three At Precious Cornerstone University, your place is here and your time is now. Hey. pẹ́ tí pọ́ǹpì onílẹ̀ ta ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wò ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà land for kiddies sítòsí ìlàjì hotel and resort lọ́nà àkànná ló one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí kó tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé àti ìbàdàn àti dé. K pumping concept developer that cares. ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger ṣàwámà donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bójú oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà aṣọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà ní Modákẹ́kẹ́ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòm ẹlòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pe zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn púpọ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn ọwọ́ iwájú náà lára ń lọ torí pé ìtẹ̀síwájú ńlọ́pọ̀ ṣẹ́gun ojú ìwé kẹrin inú ìwé ìròyìn ti Sunday Vanguard ní ìròyìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìkìyà eléyìí ti ẹgbẹ́ òṣèlú Accord Party tí wọ́n fúnra wọn wọ́n pe látàrí ètò òdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́dún 2023 wọ́n nígbà tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n bá fìdí rẹmi àwọn náà ni àwọn padà gba ètò àkóso mọ ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ ní ọdún 2023 ẹni tí ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú Accord Party lórílẹ̀‐èdè wa Nàìjíríà Mohammed Nolade ń ló sọ ọ̀rọ̀ yìí ní àkókò tí wọ́n ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn òṣẹ́ àjọ elétò ìdìbò èyí tí ó wáyé ní olúùlú lẹ́wà nílùú Àbújá nílé ẹgbẹ́ òṣèlú Accord Party wọ́n pé wọ́n kọ ìwé pé ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan míì láti jẹ́ kí wọ́n jọ fi ọ̀rọ̀ tómi torú ọ̀rọ̀ láti jẹ́ kí wọ́n mú ìbéèrè wá fúnra wọn ìbéèrè àti ìdáhùn lórí ibi tí ìkadé dúró lórílẹ̀‐èdè wa nàìjíríà àti pé kí ni àfojúsùn àwọn ẹgbẹ́ òṣèlú alátakò míì náà ní láti jẹ́ kọjá pé ọdún 2023 ẹ̀yà ètò àkóso yóò bọ́ ní ọwọ́ ẹgbẹ́ òṣèlú APC Alhaji Nolade tí í ṣe alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú accord party ni wọ́n ń rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú accord party jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìlànà tí ẹgbẹ́ òṣèlú accord party tí wọ́n bá là sílẹ̀ wọ́n pe bí ẹgbẹ́ òṣèlú apc mi a bá gba iwájú ilé kẹgbẹ́ òṣèlú accord party wọ́n fún wọn ní àkámọ́ni mi a bá sì gba ẹ̀yìn kùlé kẹgbẹ́ òṣèlú accord party kí wọ́n rọ́ wọn dànù ni wọ́n pe kò yẹ kí ẹgbẹ́ òṣèlú accord party náà kọ́ mọ̀rọ̀ wọ́n mú o àfi tí ó bá sí àtìlẹ́yìn àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nìkan ló wọ́n pé níbi ìpàdé tí wọ́n ṣe wọ́n pé ẹnìkan náà tó aṣojú fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹni tí ṣe ọmọọba Kọ́lá Ọlọ́gbọ́ndìyàn ọ̀gbẹ́ni Kọ́lá Ọlọ́gbọ́ndìyàn òun náà wọ́n ló wà ń kalẹ̀ wọ́n ló náà sọ̀rọ̀ nípa ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wọ́n ló wí pé kò sí nǹkan kan tó ní kí ẹgbẹ́ òṣèlú APC wọ́n máa tún jẹ́ lọ jẹ́ lọ ó torí pé ẹnìkan kì í jẹ kílẹ̀ ọ̀fẹ́ pẹ́ẹ́sì rèé àwọn ẹgbẹ́ òṣèlú yòókù náà ó yẹ kí wọ́n rọwọ́ mu wọ́n ló pé tí kì í bá ṣe wípé òun gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú PDP àwọn gẹ́gẹ́ bí ẹnìkan àwọn gan ní àfojúsùn láti kọjá pé àwọn gba ètò àkóso ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ ṣùgbọ́n tó bá ṣe pé lórí pé kórílẹ̀-èdè wa Nàìjíríà kó lè bá àgòkè àgbà ni ọ̀sẹ̀ ẹgbẹ́ òṣèlú míì tó ṣe tí ò ṣe kọ́sà sí ọwọ́ ẹgbẹ́ òṣèlú APC ni ọ̀nbẹ ní ojú ìwé ka ẹ kẹrin ìwé ìròyìn ti Sunday Vanguard. nílànà bá tètè ẹja mọ̀ bá tètè kọ́mọ́ bá ṣe aláìtófáwọ̀ àtẹ̀yìn olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari wọ́n ní bàbá ti wọ̀ lójì gan o wọ́n ti padà dé láti orílẹ̀-èdè Belgium ààrẹ sì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní òun náà ni yóò wá bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣúyọ o fún ẹkùn ilẹ̀ Áfíríkà lásìkò tá a wà yìí ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ muhammadu buhari lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ni wọ́n pé wọ́n darí dé o sórílẹ̀‐èdè nàìjíríà lẹ́yìn ìrìn àjò ọlọ́jọ́ mẹ́rin eléyìí tí wọ́n ṣe kọjá lọ sí ìlú tí wọ́n ń pè ní brussels olúùlú orílẹ̀‐èdè belgium níbi tí wọ́n ti kópa níbi ìpàdé àpérò ọlọ́jọ́ méjì eléyìí tó wáyé láàrin àjọ ìṣọ̀kan ti ẹkùn ilẹ̀ europe àti ti africa wọ́n pé ẹlẹ́kẹ̀fà rú rẹ̀ òun náà nípàdé àpérò ọ̀hún ṣe o wọ́n ní olórí orílẹ̀‐èdè wa nàìjíríà tí ọkọ̀ òfurufú ayárafẹ́fẹ́ wọn tó gbéra láti ìlú Brussels ní nǹkan bí ọwọ́ aago kan lọ́sàn-án àná òun náà ló gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú àgbáyé Nnamdi Azikiwe tí ń bẹ nílùú Àbújá o ní apá ibi tí ọkọ̀ òfurufú iléeṣẹ́ rẹ̀ tí mọ́ bà sí ní nǹkan bí ọwọ́ aago méje ti àṣálẹ́ lánàá ìyún dúró bẹ́ẹ̀ àwògedengbe lójú ìwé kẹtàlá nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní bákan náà ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní àwọn èèyàn tí wọ́n kó epo rọ̀bì tó ní dọ̀tí nú wọ orílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n lọ rèé wí tẹnu wọn níwájú àwọn aṣòfin tó bá di ọjọ́ ìṣẹ́gun Tuesday gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní ìgbìmọ̀ tẹ̀kótó tilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti epo rọ̀bì ni wọ́n ti náà pè wọ́n o pé kí wọ́n máa bọ̀ wá wí tẹnu wọn àwọn èèyàn tí ajé símọ́ lórí tí wọ́n pé àwọn náà ni wọ́n kó epo bẹntiró tó ní ìdọ̀tí inú wọ orílẹ̀-èdè wa nàìjíríà tó sì wáá dápá kalẹ̀kẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí tó fa ọ̀wọ́n gógó epo gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní lára àwọn tọ́rọ̀ kàn òun náà láti rí MRS emadep aide ay mykivi Britannia U Consortium Oando àti iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní Duke wọ́n pé wọ́n ní ẹjọ́ jẹ́ o níwájú ìgbìmọ̀ tẹ̀kótó ti lẹ́gbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ torílẹ̀-èdè wa nàìjíríà ẹni tí í ṣe alága fún ìgbìmọ̀ tẹ̀kótó yẹn abdullahi gaya wọn lọ yọjú ọ̀rọ̀ òde fáwọn oníròyìn lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ó sì pé báyé ṣe gbọ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà lórí o ìyún náà dúró bẹ́ẹ̀ àwògedengbe ojú ìwé kẹtàlá ó ní mo ti ka ìròyìn yẹn àmọ́ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ rẹ̀ lójú ìwé kejìlá wọ́n ní ọ̀rọ̀ mọ̀ jáde látẹnu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà Lai Muhammed ló sì sọ̀rọ̀ ló kọ ìjọba oníṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí ò lọ́wọ́ ìjọba nú wọ́n ń ṣiṣẹ́ tako orílẹ̀-èdè Nàìjíríà ni gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé jábọ̀ ròyìn wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ tí wọ́n tún tẹnumọ́ tí wọ́n níṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn lájọ-lájọ tí ò lọ́wọ́ ìjọba nínú lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n lọ ya ìjọba lẹ́nu pé púpọ̀ wọn níṣẹ́ ni wọ́n ń ṣiṣẹ́ tako ìfẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà ẹni tí í ṣe mínísítà tó wà fún ètò ìròyìn àti ọ̀rọ̀ àṣà Alhaji Lai Muhammed ni wọ́n pé ọ̀sán kété ọ̀rọ̀ yẹn nígbà tí ń kópa lórí ètò orí rédíò kan tí wọ́n pè ní Radio Link tó jẹ́ ti iléeṣẹ́ rédíò àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní lọ́la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke kódà àjọ akóròyìnjọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n tọpinpin ìfọ̀rọ̀wérọ̀ yẹn níbi tí mínísítà òun tó ti ṣe ní àlàyé o wípé ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tílẹ̀ wa Nàìjíríà ń bá pàdé ó ní kó yọ ọwọ́ àwọn tí wọ́n jẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí ò lọ́wọ́ ìjọba nọ́nà sílẹ̀ ojúwé kejìlá lẹ́ẹ̀tì sẹ̀rí ìròyìn yẹn nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. ẹ jẹ́ ń sọ tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí ó sọ gẹ́gẹ́ bí ọ̀nà tí àwọn èèyàn tí wọ́n fi ń hùwà kòlọ̀rọ̀ sí láti gba abẹ́rẹ́ apakòkòrò àrùn COVID-19 tó wípé orílẹ̀-èdè èyí tó bá takú wípé bí ẹni tí ó gba abẹ́rẹ́ apakòkòrò COVID-19 kò lè wọ ìlú tòun wípé àwọn ò lè dá wọn lẹ́bi o nítorí tí ó yẹ kí orílẹ̀-èdè wa nàìjíríà ṣe láti jẹ́ kí abẹ́rẹ́ ọ̀hún kó sun gbogbo ilẹ̀ ibọ̀ láti gbà á kọ́mọ́bà jẹ́ pé yóò mọ̀ ṣe ìdíwọ́ fún ètò ìlera àti pé oníkálukú wọn wọn níbi lọ ńlá wọn ti ṣe owó túùlù ńlá wọn ti ná láti máa fi kó àwọn abẹ́rẹ́ ìwọ̀lú ṣùgbọ́n síbẹ̀ ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà orí wọn ò ní gbà ènìyàn dúró lé lórí nígbà tí ń sọ̀rọ̀ lólùlù lẹ̀ wa nílùú àbújá lánàá lórúkọ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari ẹni tí wàá ṣe akọ̀wé ètò ìpolongo tó ń ti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò òṣèlú àti ọ̀rọ̀ tí ń jáde sórí afẹ́fẹ́ ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà ẹlọ́pàá bíi yàbínú ọ̀rọ̀ náà nígbà tí ń bá àwọn òṣèlétò ìlera tí ń bá wọn ṣe ìpàdé pọ̀ nílé ẹgbẹ́ wọn èlé tí a ti ń gbàlejò lólùlù lẹ́wà nílùú Àbújá ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà ó gbé ọ̀nà tí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tán ń gbà kọ etí ọ̀gbìn sí gbígba abẹ́rẹ́ yìí ọjà dun ààrẹ wípé torí pé àwọn ti lọ́ọ̀rẹ́ ṣe àbẹ̀wò sáwọn ilé ìwòsàn gbogbo táwọn sì wo pé abẹ́rẹ́ tí wọ́n kó wọ ilé ìwòsàn kọ̀ọ̀kan tí wọ́n pín fún wọn ọyẹ́ ó ti fà ó yẹ kó yẹn lòmíì ò tiẹ̀ ti máa sọ pé ó ti tán o ẹ tún bá wa mú mi o ẹ̀yin ẹ̀ka elétò ìlera ní òkè lọ́hùn-ún ṣùgbọ́n kùtìmùkùtìmù ńlọ́kùn ibi tí a kọ sí ọjọ́ hmm, ti lọ ọjọ́ lọ ni wọ́n láàrẹ wípé orílẹ̀-èdè tí ọba takú wípé ẹni tí ọba gbabẹ́rẹ́ ńkọ̀ wọ orílẹ̀-èdè òun àwọn ò lè dá wọn lẹ́bi ọ̀rọ̀ ìpàdé gbogbogbò tẹ́gbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n fẹ́ ṣe wọ́n ní kò tí ì dájú o torí àdínkù ìbò eléyìí tí àjọ lómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n fẹ́ ṣe kò kárí rẹ̀ wọ́n wá pé ó ṣeé ṣe kí wọ́n sún sínú oṣù kẹta ọdún tá a wà yìí ẹ wo ìròyìn pọ̀ ṣùgbọ́n àsìkò ti kó wa ń papá mọ́ra ẹja máa fi lè ṣe lọ láàárọ̀ yìí oníyànṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn yàn tí ẹ bá wà fìfẹ́ jẹ́ akínpẹ́ ṣeun púpọ̀ púpọ̀. Mm ẹ̀kú àìbínú o àjẹ́ pé àtòrí àtọrùn àgbè gbogbo bọ́dì wa àdìgbàdàgbọ̀n wa fún agbami òṣèlú fótó ní Waheed Akitayo lókọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà akúùsinmi òní púpọ̀ sinmi aláyọ̀ láṣẹ lókè pẹ ẹlẹgbẹrún òdì ẹ jẹ́ àrẹ̀lẹ̀ olúwa ká gbé bíbélì wa ká gbéwì orin wa ká mọ́wọ́ rẹ ìdámẹ́wàá àti gbogbo ẹ̀tọ́ ilé olúwa ká sì ró ká kàn dúdú pẹ̀lú ká wàá mú ijó wa lọ́wọ́ tó ń ti ìgbàgbọ́ àwáyé mọ̀sí òkú gẹlẹ́tẹ́ o Dr olùtayọ̀ falẹ́tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ̀mí jí o káfíńrẹ́ pàdé. ajá balẹ̀ ajá balẹ̀. èló gangan ni mò ń sọ fún èémí tí mo mí sínú lójoojúmọ́ agbanilágbàtà ọba tí ń fọba jẹ agbanilágbàtà ọba tí ń rọni lóye ọlọ́run wòlíì sáàmù olúwa lọ ọlọ́run tó torí